ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa hmm, ẹ̀yin ènìyàn wa Yorùbá Nation náà ṣì ní o hmm, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ní báyìí ogbó ẹ̀ ti wá di yán pọn yánrin báyìí lórílẹ̀‐èdè yìí hmm, lórí awuyewuye ìwọ́de tó fẹ́ wá ní first of August títí di ọjọ́ kẹwàá August náà oṣù kẹjọ tí a fẹ́ wọnú rẹ̀ yìí ehm, ní báyìí hmm, ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ń dé bá wa báyìí o àwọn olóṣèlú ti bẹ̀rẹ̀ sí ní sá kúrò nílùú o <laughs> àwọn olóṣèlú wọn ti bẹ̀rẹ̀ sí ní sá lọ báyìí o látàrí awuyewuye ìwọ́de first of um, August títí di tenth of um, August ní ìròyìn yìí o tí gbogbo àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ pé hmm, àwọn ò ní gbà àwọn ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ sí ní pariwo a ò ní gbà wọ́n fẹ́ fi ebi pa wá ni ṣùgbọ́n ọlọ́run jù wọ́n lọ a ò ní gbà bàbá bọ́lá ahmed tinubu àwítò bẹ́ẹ̀ ni àwítò ẹ bá wa pín orílẹ̀-èdè kólúkálukú máa lọ lọ tiẹ̀ hmm, àmọ́ nǹkan tó ń da yín dúró àwìtò ẹ̀yin ọmọ yorùbá hmm, kò sí ṣíṣe kò sáì ṣe mọ́ yorùbá nation ní láti dúró ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ti ń wọlé wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni àwọn ènìyàn ti ń sọ báyìí o látàrí awuyewuye ìwọ́de tí àwọn èèyàn ti ń pariwo pé àwọn ò ní gbà sẹ̀ à irú ìjọba wo leléyìí ìyà yìí ti pọ̀ ju ebi ń pa wá kò sọ́nà wọ́n tún jí wa gbé hmm, ìtótú wá ṣe pabambarì lọ ní wípé wọn fẹ́ wọn ò tiẹ̀ gbà kí àwọn àwọn èèyàn wa kí wọ́n lọ sóko kan dáko mọ́ ṣe fẹ́ fi ebi pa wá tán nílùú ni ẹ̀ ń pa wá lọ́tún ẹ̀ ń pa wá lọ́sì tábà tún jáde pé òkè o torí ọlọ́run ẹ ṣàánú wa o ẹ bá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí àwọn ìjọba ò ní sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ ń gbádùn ara yín ẹ̀ ń jẹ bó ṣe wù yín bẹ́ẹ̀ ṣe ń jẹ lẹ́ ń mu ẹ lè lọ sí ẹ lè travel bó ṣe wù yín lọ sí anywhere tẹ́ fẹ́ àwọn ọmọ ènìyàn ń jìyà ààrẹ bọ́lá ahmed tinubu jáde láìpẹ́ yìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé tí àwọn èèyàn bá rí i pé òun ò ṣiye ìjọba yìí dáadáa pé kán fún àwọn títí di twenty twenty seven pé nǹkan tó bá dẹ̀ rí lẹ́yìn yẹn wọ́n lè yọ àwọn kúrò lórí ipò àwọn èèyàn ní pé ẹ́ so ẹ̀yin fẹ́ káwa dúró di twenty twenty seven kébi wà lọ lù wá pa ṣé ẹ̀yin máa dúró di twenty twenty seven kẹ́yìn tó jẹun àbí ṣẹ́yìn fẹ́ dúró di twenty twenty seven kẹ́yìn tó jẹun ọ̀ wo bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yà tètè wàá wọ̀rọ̀ kan fi ṣàdá hmm, kẹ́tètè declare Yorùbá nation jẹ́jẹ́ bíbẹ̀ kọ́ hmm, nǹkan tó ń bọ̀ yìí hmm, ẹ̀ báwọn tẹ̀ lọ́ ṣe máa ń pè wọ́n ní pé rọ̀gbọ̀dìyàn tó ń bọ̀ yìí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà nìyẹn dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí tá a bá ṣọ́ra Ọlọ́run nìkan ló mọ ibi tó máa ré sí o àwọn ọmọ Yorùbá dẹ̀ ti pariwo síta pé bàbá Yorùbá Tinubu torí Ọlọ́run ẹ̀ ṣá ṣàánú àwa ọmọ Yorùbá ẹ̀yà tètè máa lọ kí gbogbo ẹ̀ tó di yánpọn yánrin <laughs> alright o ẹ̀yin ènìyàn wa hmm, mẹ́wàá ló ń ṣẹlẹ̀ ní báyìí ní báyìí gbogbo ìròyìn tó wá ń débọ̀ báyìí ni wípé àwọn olóṣèlú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba tíkẹ́ẹ̀tì wọ́n ti ń sá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ búkú fúláìtì wọ́n fẹ́ sá kúrò nílùú ni o because àwọn kan ti mọ̀ pé hmm, tí kinní bá bẹ̀rẹ̀ <laughs> ọ̀pọ̀lọpọ̀ nù wọn ìyà yóò jẹ wọn ìyà yóò bá wọn hmm, látàrí wípé gbogbo wọn ni wọ́n ń jẹ owó ìlú yìí wọ́n ń febi pa àwọn ọmọ aráàlú ṣé bá a ṣe fẹ́ máa wòrè ṣé bí gbogbo ẹ ṣe fẹ́ máa lọ rèé àwọn èèyàn ti wá bínú tán o hmm. èèyàn kan tẹ̀ parọ́ síta sí pé ó ti wá di ọ̀rọ̀ wípé hmm, tá a bá máa kú ká kú tá a bá máa jà ká jà òótọ́ ọ̀rọ̀ yìí o a gbọ́dọ̀ sọ àwọn ọmọ nàìjíríà wọ́n ti wọ́n ti wá wọ́n ti wá lé wọ́n ti wá lé ṣan báyìí pé hmm, tẹ́pẹ́ fẹ́ pa wá ní kẹ́kúkú pa wá eléyìí tá wà gan ṣẹ́ àti ìkú tán ni it's better kí gbogbo wa jáde ká dẹ̀ fọhùn tọ́pẹ́ ikú náà ló kàn kò sí wàhálà ṣùgbọ́n lélẹ́yìí tájọ kó wọ ṣòkòtò yìí hmm. eléyìí tá a fẹ́ ṣe ó máa tún ju ti ensars lọ ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà rántí bí ensars ṣe gbóná bí eré bí eré ni o nationwide protest lélẹ́yìí o àwọn èèyàn ti pariwo síta ẹ̀yin olóṣèlú hmm, tẹ bá mọ̀ wọn ara yín kẹ́ máa jápa ni o ó ti wá di jápa syndrome fáwọn olóṣèlú báyìí wọ́n ti fẹsẹ̀ fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá kiri wọ́n ti ń sá fófòfó hmm, gbogbo wọn ti lọ ń gba fọ́ọ̀mù wọ́n ti ń gba tíkẹ́ẹ̀tì wọ́n fẹ́ sá kúrò nìyẹn o so ní ìtẹ́fẹ́ lọ yìí sìn àwọn wòlọ́ náà fẹ́ máa ṣiṣẹ́ yín nílùú o ó ti wá sú yín báyìí ó ti wá yé gbogbo yín báyìí wípé àwọn èèyàn wọn ò ṣeré mọ́ Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ àti sọ amade <laughs> máa tún sọ náà ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ hmm, we have to go our separate ways yes so we are tired of this contraction called our country yes so who does that nǹkan tí gbogbo èèyàn ń pariwo ń sìn nìyẹn ní báyìí hmm, awuyewuye tó ń ṣẹlẹ̀ ní. ní wípé o first of august <laughs> ó ti dé tán kò fọ́ni rárá o <laughs> ọlọ́run mà gbà wá o nationwide protest majority of politicians have uh, booked their flight out of the country before august 1st nigerian activist israel joe claims so oh, onto this one activist uh, comrade israel joe has claimed that many nigerian politicians are planning to leave the country ahead ahead of the planned nationwide protest slated for August 1st. Where unto this one, hmm, all politicians in Nigeria are scared of protest. National Assembly have uh, taken a break. Majority of the politicians have booked their flight out of the country or before 1st of uh, August. He wrote in a Facebook post on the eh, Thursday. The leaders are the cause of the problems. They are running away from a lot of youth leaders have also come out to denounce and they distance themselves from the protest, but they can't even get close to the venue of any protest ground. Well, meanwhile, the hungry Nigerians will teach them a lesson. They can only be in their houses observing from afar because make who get mind come stop the anger in the youth. Until anger is addressed to anger is inevitable. in Nigeria. The leaders are not aware that Nigerians have gotten to the biblical point of if I perish, I perish. <laughs> Hey, hey, hey, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o pé àwọn olóṣèlú wa wọn ò tí mọ̀ báyìí wípé àwọn ọmọ nàìjà gbogbo wọn wọ́n ti fárígà o wọ́n ti wọ́n ti make up mind wọn wípé táwọn bá kú káwọn kú ṣùgbọ́n lórí protest a a ó dá yánpọnyánrin sílẹ̀ sẹ́ẹ̀ ebi ti pọ̀ jù wọ́n ní ebi ò ní wọnú kí ọ̀rọ̀ míì kó tún wá wọ̀ ọ́ <laughs> nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn dẹ̀ ti pariwo síta they can only run to anywhere they want to but I pray they will not return back to this country successfully by the grace of God o they shall encounter tragedy in their japa countries they want to run to demonic and then eh, cruel politicians All right, this has been said by Oyetunde Ọláìtàn ló sọ eléyìí <laughs> àwọn ọmọ Yorùbá ń bínú gan báyìí Oyetunde Ọláìtàn òun ló sọ eléyìí hmm, according to Helen Ibekwe ṣe wẹ́ shut down the airport hmm, a máa para wa síbí báyìí ó bá tán <laughs> wọ́n ti ní pé kán ti ilé ọkọ̀ òfurufú kán ti pa ọ pé kò sí anybody tó gbọ́dọ̀ jáde kúrò nínú ìlú yẹn hmm, tẹ̀tìrì gbọ́nsìn ẹ̀yìn èèyàn wa tẹ̀tì mọ̀ pé eléyìí kò ń ṣọ̀rọ̀ eré mọ́ Yorùbá nation òun la ti ń bẹ̀bẹ̀ fún Yorùbá nation òun la ń pariwo fún ẹjọ́ ẹ ṣàánú wa ẹ dákun nítorí Ọlọ́run ẹ fún wa ní Yorùbá nation ká lè máa lọ ní ìlọ tiwa. why are they running when no one is pursuing them they had better not come back o hey, ló bá tán èèyàn kan ti pariwo síta pé kí ló dé tán ṣe ń sá lọ ń lọ ń sá gbà láì ṣe pé èèyàn kankan lé wọn ńbọlẹ̀ ń sá lọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ń sá kiri láì ṣe pé èèyàn kan lé yín ẹ̀yin gan ti mọ̀ ọ́ ni pé tí ẹlẹ́bi bá mọ ẹjọ́ ẹlẹ́bi kò ní ṣe kí ni kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ bọ̀ nísìnyí o àwọn ará bíi wọ́n ti fẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ o because wọn ò fẹ́ gbà àwọn èèyàn dẹ̀ ti parọ́ pé àwa gan à ní gbà Yorùbá nation àtúmọ̀ àmàtẹnumọ́ náà ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ hmm, bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu torí Ọlọ́run ẹ dákun ẹ dákun ẹ bá wa pọ́nlù yìí kólúkálukú lè máa lọ ń lọ tiẹ̀ kò sẹ́ni tó fẹ́ dúró pé ọtí twenty twenty seven ṣẹ́fẹ́ kébi lù wá parí ọdún kan so pé pé pàtẹ́sẹ̀ ara lò yín gan tó yẹ pé ó dàbí ìgbà téèyàn lo ọdún mẹ́wàá ní ọ̀run àpáàdì ni ọlọ́run màmá gbà wá o elédùmarè dákun gbà wá o bí gbogbo ẹ ṣe ń lọ gbogbo yánpọnyánrin tó ń lọ yìí <laughs> elédùmarè ọwọ́ rẹ nìkan ni gbogbo ẹ wà o ẹ ṣàánú wa ọlọ́run elédùmarè ẹ ṣàánú wa Yorùbá nation nìkan. ìkànnì ọ̀nà àbáyọ hmm, yorùbá nation ló lè ṣe bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ alright my brother my sister this is exactly what it is until this one yorùbá nation is the only solution yorùbá nation náà ṣì ní until i come your way next time my brother my sister if this is your first time of joining us on this channel try as much as possible to subscribe like share onto this channel until i come again onto your way i say bye for now